àsìkò ìbànújẹ́ ni fún iléeṣẹ́ sinimá yorùbá bí wọ́n ṣe pàdánù ọ̀kan lára àwọn akẹgbẹ́ wọn Sisi Quadri ìròyìn ìbànújẹ́ náà jẹ́ mímọ̀ nípasẹ̀ ẹlẹgbẹ́ rẹ̀ Túndé Ọlá Yusuf ẹni tí ó fi ojú òpó Instagram rẹ̀ pín fọ́tò rẹ̀ bí ó ti ń kéde ìròyìn ìbànújẹ́ náà ó wòye báwo ni gbogbo nǹkan tí ó wà láyé ṣe jẹ́ gẹ́gẹ́ bí àṣẹ Ọlọ́run àti bí a ṣe lè wá láti ọ̀dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni a ó padà sí ọ̀dọ̀ rẹ̀ ó gbàdúrà fún ọlọ́run kí ọlọ́run kí ó tẹ̀ sí afẹ́fẹ́ rere ìròyìn náà jẹ́ ìyàlẹ́nu nítorí pé kò sí àwọn ìjábọ̀ ti àìsàn ikú rẹ̀ tó ń bọ̀ lẹ́yìn ọdún kan tí òṣèré Yorùbá pàdánù ìyá olólùfẹ́ rẹ̀ òṣèré aláwàdà kéde ìròyìn ìbànújẹ́ lórí ojúwe Instagram rẹ̀ ní oṣù kejì ọjọ́ kejìlélógún bí ó tilẹ̀ jẹ́ pé kò so ohun tí ó fa ikú rẹ̀ Sisi Quadri ni a rí tí ó ń sọkún láìnídìí bí ìdílé rẹ̀ ṣe yí ká òṣèré yorùbá tí kò lè gbàgbọ́ ìyà olùfẹ́ rẹ̀ ti kú tí ṣọ̀fọ̀ sí àwọn aláàánú lẹ́yìn ikú rẹ̀ ni wọ́n sin ìyá rẹ̀ ní kíákíá ní ìbámu pẹ̀lú ìlànà ẹ̀sìn ìsìláàmù àti nínú àkíyèsí ìdágbére rẹ̀ sí lọ́kàn Sisi Quadri láti ṣe ìlérí láti tọ́jú rẹ̀ ní ọkàn rẹ̀ ẹ má gbàgbé láti share àwọn fídíò wa kẹ́sì sọ àwọn ẹ̀dùn ọkàn yín nípa olóògbé náà kí ọlọ́run tẹ́ sí afẹ́fẹ́ rere.